ikọ̀ ta-lọlọ́run-balẹ̀ bàgẹ́ sí ìlú Ìsẹ́yìn Òru láti wáá mọ ohun tí wọ́n ń pè ní Orò àti wípé kí gan-an nìdí tá a fi ń gbé Orò jáde. Báwo gan-an ni ìtàn ìlú Ìsẹ́yìn ṣe bẹ̀rẹ̀? Ibi tí Ìsẹ́yìn ti bẹ̀rẹ̀ leléyìí. Ọ̀nà tí ó lọ sí ilé Àábá ti ìlú Ìsẹ́yìn Òro, òun la wà yìí. Ẹ máa bá wa ká lọ ṣe ni bàbá ọba. àjídà ń jẹun ẹ ṣé o adá fún yín o ọlọ́run àpọ́n ilé o. ọmọ àkàbí táyà wà jàjẹ́ ìyáyé ọmọ ọmọ tàbí torí bàbá ọba lòun ó ṣe dúró sí níbi bàbá ọba ọ̀dọ̀ sẹ́yìn bàbá ọba eléré ìlú bàbá sẹ́yìn. Ah, bàbá wa eh, gẹ́gẹ́ bí ìtàn ìlú Ìṣẹ̀yìn tí a bá lọ eh, eh, láàkọ́ ẹ̀kọ́ sọ orúkọ yín àti orúkọ oyè tẹ́ jẹ́ fún gbogbo àwọn èèyàn. orúkọ mi ni ọ̀làríwájú ànáolúwapọ̀ èmi ni balógun àábà ọ̀dọ̀fin of Ìṣẹ̀yìn land bàbá ọba bàbá wa níbi tí a ti bẹ̀rẹ̀ náà láti bẹ̀rẹ̀ láti jẹ́ kí gbogbo ayé kí wọ́n mọ bó ṣe bí ó ṣe rí àti bó ṣe jẹ́ ẹ ṣe ń kọ́ bẹ̀rẹ̀ lórí tìrí tán àábà ọ̀dọ̀fin ìlú sẹ́yìn gẹ̀gẹ̀ bó ló ṣe jẹ́ tó fi ń pè ní àábà ọ̀dọ̀fin ìlú sẹ́yìn bó nìkan náà bó nìkan náà ṣe jẹ́. ẹ ṣé mo dúpẹ́ ìtàn tí àwa dé ayé bá ni pé àwọn bàbá bàbá wa ló kọ́kọ́ dé ìlú Ìṣẹ̀yìn hmm. àwọn náà tẹlẹ̀ ìlú Ìṣẹ̀yìn tá a mọ̀ sí pioneer founders àwọn náà tẹlẹ̀ ìlú Ìṣẹ̀yìn orí òkè ni wọ́n dé sí hmm. òkè láyé ìgbà wọn ò tiẹ̀ tí wọ́n dá dé rárá láyé ìgbà wáṣẹ̀ hàn sí kò sí ìsìn kankan hmm. ìgbà tán dé sórí òkè orí òkè yẹn náà wà ẹ̀yìn náà ń ṣe epo wọ́n ń sin ẹ̀yìn ìgbà tó yá ìlú ń fẹ̀ sí i. Hmm. àwọn àlejò wá dé ìgbà táwọn àlejò dé wọ́n dọ́dọ̀ bàbá bàbá ní kí lẹ fẹ́ wọ́n hmm. sọ̀rọ̀ àwọn fẹ́ máa gbé bí wọ́n ń gbé pẹ̀lú bàbá hmm. ìgbà tí ìlú ń fẹ̀ sí wọ́n ah bàbá ẹ wá jọba bàbá ah èmi mo dàgbà jù láàrin yín èmi lẹ dé bá ẹ̀yin ẹ máa jọba èmi á máa jẹ́ bàbá yín. ṣé bó ṣe dáa yẹn bàbá wọn níbẹ̀ ni bọ́n ṣe bẹ̀rẹ̀ sí níjọba. ṣé pé tó máa fọ̀rọ̀ oyè ọba àbí sẹ́yìn gangan àbá gangan ló tọ́ sí láti àwọn gangan ní gangan ló yẹ kó jẹ́ ọba. àmọ́ torí ìfẹ́ torí ìfẹ́ tó ń lò hmm. látàyè ìgbà yẹn Ìsẹ́yìn láìkí àlejò hmm. kán lè máa kóra wọn jánu pé so Ìsẹ́yìn nífẹ̀ẹ́ àlejò ẹ ṣe bórúkọ sẹ́yìn ṣe jáde ni pé àwọn ọba yẹn wá ìgbà kan ti gbà pọ́nwọ́n a máa jọba àwọn ń bi bàbá pé bàbá mi báwo ni orúkọ tá a máa máa wá jẹ́ nílùú yìí hmm. ah, bàbá bá ní ìyẹn ń ṣe wàhálà iṣẹ́ tá à ń ṣe yìí náà ni orúkọ ti fi rẹ̀ hàn hmm. asẹ́yìn ẹ̀yìn àwa là ń sìn ẹ̀yìn láti ìgbà yẹn tí ọba bá fẹ́ sọ̀rọ̀ tó bá fẹ́ rányàn pé àbò fẹ́ lọ́dọ̀ bàbá mò ń lọ́dọ̀ bàbá mi àsẹ́yìn bí ìsẹ́yìn ṣe bẹ̀rẹ̀ ni àwọn mẹ́rin ló tẹ̀lú yìí bẹ́ẹ̀ wọn bàbá mi ni ẹni àkọ́kọ́ àbá ọ̀dọ̀fin of Ìsẹ́yìn land bàbá ọba hmm. jagun làdó of Ìsẹ́yìn land odi méjì òkè ẹ̀sà ìpàlẹ̀ orò Hmm. àwọn mẹ́rin tó tẹ̀lú nìyẹn bẹ́ẹ̀ bàbá mi ni bàbá gbogbo wọn. bàbá gbogbo wọn. ẹni tí ò bá wá gbà ó kú ó kọlẹ̀ wọ́n tẹ̀ gbà hmm. torí àwọn ojú nìkan ṣàmì. níbo jẹ́ pé níbi ó kọ oyè gan ti fi hàn àbá ẹ̀ǹta àbá kò èyí wo ni kẹ́yìn tó wá mọ jáde mọ́nú orí ò ṣe já mọ́nú mọ́. gẹ́gẹ́ bí bó ti wá mọ́ kí ìlú ìpè Ìṣẹ̀yìn Orò Ìṣẹ̀yìn Orò Ìṣẹ̀yìn Orò Ah, bàbá wa balógun àbá ǹjẹ́ tòótọ́ ni pé orò sì wà ń sẹ́yìn. ẹ ṣe olótú ìbéèrè tẹ béèrè ìbéèrè ńlá ni hmm. orò ń bẹ orò ń bẹ bí ìtàtijọ́ orò ń bẹ gidi gan orò wà ilé orò náà lẹ́wà yìí hmm. ibi tó ń pè ní Ìsẹ́yìn orò ibẹ̀ lẹ́wà yìí orò wà lákọ̀ọ́ Hmm. orò wà hmm. torí àwọn kan tó jẹ́ àwọn ẹlẹ́sìn kejì ohun tí wọ́n sọ ni pé nílẹ̀ Yorùbá kò sóró mọ́ torí àti àtúrọ́bà àlùfáà kan tó lọ gbé ẹnìkan jáde tí ń fi kíní kan fi fi ah, fi torí àti bí ó gbòòrò yínú gbèsè nǹkan kan síbò là ń fi kámẹ́rà wò oúnjẹ bẹ́ẹ̀ ni ó ṣe ní ìtẹ̀yìn náà pé kò tiẹ̀ sòrò mọ̀ pé gbogbo òrò wọn ti fi wọ́n fi pamọ́. ọmọdé ò mọ oògùn ó ń pè lẹ́fọ̀. ọmọdé ò mẹ́la ọlọ́mọdé ò máa wòdì. ọlọ́mọdé ò máa wòdì abẹ́ ló máa ṣá. oró ń bẹ nǹkan tóun sọ pé ó ń fì níta ẹ̀rìn yìí ò ń ṣòro hmm. ìdẹ́rùbà lásán nìyẹn hmm. tó bá gbé ó dàbí kí ọlọ́pàá àbí kí kí èèyàn tó nórúkọ kan fẹ́ jáde hmm. kan wá wò pé ká pariwo káwọn èèyàn lè bí ambulance káwọn èèyàn lè sá òun ni nǹkan tó ń fì tó sọ pé òrò ló wà ń ta ẹ̀ kò sẹ́ni tó fojú lóró tó táyé ẹ̀dá ó ṣàlóró oró ń ṣe nǹkan tó ń fì kò sẹ́ni tó ń fi oró <laughs> wọ́n ń ṣe yẹn pé kí ìdẹ́rùbà lè wà hmm. ni. tẹ nígbà tó a ti ń fi eyín tó bá ti ń fi yẹn tó bá ti ń gbọ́ wọn á lè máa sá ajá nìyẹn kó tó di pé oró gẹ́gẹ́ ó jáde ajá ajá oró ó dàbí hmm. kéèyàn bímọ hundred so last one òun ló kéré jù àbí bẹ́ẹ̀ kọ́ ni so ajá oró nìyẹn oró gọ́gọ́ òun jáde lọ́sàn-án òṣàgídí tẹ́nìkan kan òun fojú rí tó bá jáde ó ròlú yìí jáde lọ́sàn-án kò ń jáde lọ́sàn-án hmm. èyí tó ń jáde lọ́sàn-án táwọn èèyàn ń rí yàn wọ́n fi ń ṣe ìdẹ́rùbà fáwọn èèyàn bẹ́ẹ̀ tó bá di alẹ́ òṣà gangan máa jáde wọ́n fi ń ṣe ìdẹ́rùbà fáwọn èèyàn lè mọ̀ pé orò ń bẹ o hmm. ẹ má jáde o kò sóbìnrin àbẹ́nikẹ́ni tí òṣà wo tó máa rí orò tó bá rí orò á mọ nǹkan tó máa ṣe. ìgbà tẹ́bẹ̀dí wá agbára lọ ẹbẹ̀dí ló kó jọba ó wá wá agbára ló wá pẹ́ kó tó dé àwọn àwa rò pé ah ẹbẹ dí bóyá nǹkan ti ṣe lọ́hùn bó ṣe fẹ́ lòmí ìjọba yẹn ìjọ tẹ́lòmí ìjọba ló dé àwọn hmm. bàbá wà lórí òkè ó wá rí obìnrin kan tó ń já ewé kí ló ń dún nílùú tó ń lùlù báyìí ìyẹn obìnrin yẹn bá wọ́n ń jọba ni ah òun ò lè wọnú ìlú lọ ó wá gun òkè lọ bá àwọn bàbá mi ó kí wọn ó bá wọn sọ ó ṣe ó gbẹ. ẹdùn ẹ ẹ ẹ ẹ mọ ti sọ wa nù hmm. ẹbẹdí ta ló ń jẹ bẹdí ẹbẹ dí ọmọ ọba ni àwọn tó bá wọn bàbá lálejò wọn jọ wá ni hmm. bẹ̀rù ló yẹ kó jọba tọ́wọn ẹgbẹ́ ẹ̀ filẹ̀ ó wá wá agbára lọ. Hmm. ṣé pé táwọn ni pé orúkọ mẹ́rẹ̀ẹ̀rin ìlú ni òrò wà. orúkọ mẹ́rẹ̀ẹ̀rin ìlú orúkọ mẹ́rẹ̀ẹ̀rin pàtàkì. olómi ń jẹ sẹ́yìn òrò. olómi ń jẹ sẹ́yìn òrò. gbogbo ẹlòmí sọ máa ń pẹ́ àwọn òrò sẹ́yìn òsè. wọ́n ti ṣe wọ́n ti gbìyànjú rẹ̀ nígbà kẹ́ẹ̀ wọ́n sọ pé àwọn fẹ́ sọ ilé kọ̀kẹ́ ọwọ́ wọn ọwọ́ ni ọwọ́ èsì wọn lè jẹun nítorí pé kìí ṣe bàbá tí wọn àlejò lágbà wọn ìgbà tó dùn tẹnu wọn ṣe wà ń tún pé àwọn náà fẹ́ dìgbà àwọn náà fẹ́ dà wọ́n dùn so kìí ṣe ọ̀rọ̀ ọjà àbáwọn ọjà àmọ́ igbe kó ń kálukú sí kí ni kó kálukú rẹ̀ jí kájọ ọ̀rọ̀ fẹ́ ṣe ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tá sọ yìí ní ìsìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ibi kírísítẹ́nì mẹ́mẹ́ àgbọ̀ ìgbọ́kọ̀ dà àṣẹ̀ṣẹ̀ kí ló dé ẹgbẹ́ mùsùlùmí náà máa dà àṣẹ̀ṣẹ̀ gbogbo ẹjọ́ rẹ̀ àgbọ̀ so àwọn fún eléyìí ni pé kí lọ wá rẹ̀pọ̀ káwọn tó jó lórí wọn kí wọ́n pè wọ́n kí wá rẹ̀pọ̀ kí kálukú wọn ṣe tiẹ̀. láti ṣe ẹ dáhùn bàbá mi ẹ mo dúpẹ́ bàbá wa jọ kí ni ìwúlò orò yìí gangan. ìwúlò orò ni pé tí ìdààmú àbí àìsàn tó bá fẹ́ wọ ìlú wa tí ahọ́n bá ti bí fátán sí rí wọn á kó oòrùn síta láti fi kó oògùn àìsàn yẹn àwọn àlùjọ ló burúkú tó fẹ́ wọlé àbí tó ṣe wọlé wọn á fi oòrùn wọn á fi lé wọn lọ kò sí ẹbọra tó máa gbọ́hùn oòrùn tí ò ní sá kí ìdààmú má bàa máa ṣẹlẹ̀ sí ìlú náà ń pè ní oòrùn kò ń ṣe pé bóyá èèyàn kan jókòó níbì kan tó ń jẹ ẹbọ kí ló wà kí ló wà níbì kan tẹ́nì kò jẹ kì ó sí kankan tẹ́nì kan fẹ́ jẹ lóru bóyá oúnjẹ àbọ̀ fẹ́ jẹ fún èèyàn rárá òòṣà yẹn fún rẹ̀ ó ní ètò tó wà fún kò gbúdọ̀ pàdé obìnrin débi ọkùnrin tí òòṣà wò torí síríìtì ní spiriti ní oru òòṣà ní oru wọ́n fi mọ́ wọ́n fi wọ́n fi mọ́ lé àwọn àwọn kan tó lè da ìdáàmú lára lórí ilé ni pé iná la fi kojú iná tí tí orò tó jẹ́ iná máa fẹ́ jáde àwọn kan wà tí ò gbúdọ̀ ní kó wọ́n bá pa wọ́n lára ṣùgbọ́n àwọn ìgbà táwọn ní ẹ̀sìn àjòjì tẹ̀yìn àwọn ò mọ̀ wọ́n rò kó bóyá wọ́n kàn fi mo kàn ó kún òfẹ́ káwọn káwọn bá máa jáde àbí tó wọ́n fẹ́ fi ní àwọn la ní táwọn rónu wọ́n mọ̀ pé torí ìpalára tí ó ṣe fáwọn ṣe ní káwọn ò mọ̀ rí. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí ọ̀sẹ̀ àtàṣù bẹ́ẹ̀ tí ìjọba náà bá wọn lọ́wọ́ sí àtàwọn tó jáwọn tó wọlé nítorí pé kíni àti ń fi ọmọ so àwọn bàbá wa wò pé àjọ ojókòó báwo la lè ṣe tí òfin ní máa wò ó pé torí pa ní ìlú la fi máa fi ìlú dà wọ́n láàmú ọ̀dà báwo la máa ṣe wọn á fi sun ẹgbẹ́ ọ̀dà táìmù báyìí àgùdù báyìí tó bá tó máa wọlé síbí ìfẹ́ ni ohun ẹ̀yẹ ń ṣẹ̀ṣẹ̀ ń bá wọn ṣe tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sẹ́rí ẹnu ẹni tó ní ìfẹ́ mùsùlùmí jù dáadáa ẹ̀rọ wádìí rẹ̀ òun ṣẹ̀ṣẹ̀ ló nífẹ̀ẹ́ kí ló wá dé lọ́yẹ̀ pé ṣé báwọn náà ní nǹkan ariwo tí wọ́n tó ń pa sí ọ̀rọ̀ àfẹ́ tẹ̀wọ̀n ara yìí. àwọn ò ní dúró tó bá jẹ́ mùsùlùmí wọn ò ní dúró ń tẹ̀lé nǹkan bá ń ṣe. so òun ni pé kí ìjọba ní ọba wà nǹkan ṣe sí nítorí àfẹ́ nǹkan tó jẹ́ pé yóò máa dà wá láàmú yóò máa dìjà gbogbo ògbà kò síbi tí ó ti wáyé ìjẹ́ ẹlẹ́sìn mẹ́sìn tí ó ti wáyé tí ò ní tabara ìbàlá òun torí ilé ẹ̀ ní ọlá àfẹ́ ah, bàbá kan sọ̀rọ̀ kan ṣé ká má lọ ọ̀dọ̀ ẹ̀ nì sọ̀rọ̀ kan ní Ọ̀ṣun nípa tàwọn olóòrèlé ọ̀là amóhuntà lè ṣe àmọ́ ìjọba ní kọ́ bá dá sọ́rọ̀ yìí àwọn ọmọ wa o so àmọ́ ààyè bínú tó bẹ̀ fún pé onílù òní fẹ́ kó bàjẹ́ nítorí onílù táwọn bàbá wa fi ṣe dó ó ní ohun tí wọ́n fi tẹ̀lẹ̀ yìí ìgbà ogun fi ń jà ó ní wọ́n fi tẹ̀lẹ̀ yìí ìgbà ogun òfin ní démọ́ ni wọ́n fi tẹ̀lẹ̀ yìí ìgbà tí ló fi máa pọ̀ sí tó yẹ pé àdè àkẹ́kẹ́ mèremère ojú mèremère ló fi máa wá lọ́tún lóṣù tó wọ́n fi tẹ̀lé yìí so wá ní dísìnyí yìí tó yẹ kó wá fẹ́ àfi jẹ́ kọ́ ẹ̀ka bàbá wa náà máa jẹ ọ̀rọ̀ ń bẹ́ so tó fi jáde pé ẹ máa ta wọn lẹ́nu kí wọ́n jókòó kálukú ọ̀hún bá ṣe nǹkan rẹ̀ ó ń ṣẹ̀ṣẹ̀ tó bá yẹ lásìkò tí ó ṣe tá a bá ti fi ń kéde pípé ń bàbá ìlà bá fẹ́ lò kí wọ́n máa fáwa náà lọ́wọ́ títí wa lọ́wọ́ oníjọba yẹn so ìṣẹ̀ṣẹ̀ nípa ló ń ṣe ṣùgbọ́n pẹ̀lú gbogbo tẹ́ wá sọ yìí tí gbogbo wa ti mọ̀ báyìí pé ààbà yẹn tí a bá ń sẹ́ yìí òun gangan ló òun gangan la láṣẹ ìlú sẹ́yìn òun gangan ló lẹ́tọ̀ọ́ sọ́ba ó dàbí ìgbà téèyàn bá gbé ẹ̀tọ́ rẹ̀ tó gbé fún ará àta ni ṣùgbọ́n ó pé pẹ̀lú bó ṣe wá jẹ́ nínú ètò ètò ìṣèjọba ní ààfin ọba ẹ̀tọ́ wo ni ó wá sí àpò ìgbìmọ̀ ààfin ààbà ìlú Ìṣẹ̀yìn nísàlẹ̀ nígbà yìí pé ààfin ààbà ló lẹ́tọ̀ọ́ sí ọba tí wọ́n wá fún wọn fún àlejò so nínú ìtòtò ìṣèlú kò lẹ́tọ̀ọ́ kankan tí ààfin ààbà yìí náà ń jẹ. ẹ ṣe olóòtú tí bàbá bá sì fi wọn jọba tán tán sì jẹ ẹ̀jẹ́ tán sì ṣèlérí hmm, tán sì jọba tán sì ṣèlérí ọ̀n kì í tó bá ti lọ ọ̀n kì í wú ẹ̀yìn padà ọ̀n kì í ṣe ẹ̀tọ́ tó yẹ kán ṣe bẹ̀t ọlọ́run náà ní dà bó ṣe yẹ kí ó dà. <laughs> dídá ò yá o. ẹ ọ̀n téèyàn bá ṣẹni lóore ó yẹ kéèyàn lè dúpẹ́ bẹ̀t tó bá ti ṣèlérí inú igbó tán tó bá débẹ̀ wọ́n máa ń gbàgbé àbá pé bàbá mi ẹni tó yẹ kán máa lọ dùn ún nú ni ẹni tó yẹ kínú ẹ máa dùn tó yẹ kóun náà máa lo mọ́tò kó máa lo gbogbo nǹkan ni bẹ̀tì ìgbà tí bàbá ọba ń fẹsẹ̀ rìn tó bá dẹ̀ ń lo mọ́tò gbogbo àwọn olóyè tí kéékèèké lábẹ́ ọba náà ń gun mọ́tò ni gbogbo wọn ń rówó àábà ò ní kankan so lẹ́yìn agbára àti àṣẹ tọ́lọ́run fún àbá ẹ̀sán máa ń ké. ǹjẹ́ nígbà náà ló ní bí kẹ́ ìjẹ́ nígbà ayé ìwàtẹ̀ hmm. tí àbájẹ́ àbọ̀bà tí àbájẹ́ olùmọ̀jọba ló ní bóyá múlẹ̀ kan tí wọ́n ti ń gbà náà ti ṣe mọ̀ pé ṣe mọ̀ pé láyé àjọ bẹ́ẹ̀ bá ṣe nǹkan bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ tí ò bá ní múlẹ̀ èèyàn ní mú èèyàn ní mú ètì. ẹ ṣe ó sì yé mi àwọn ti gbà yẹn wọn mú lérí ṣe bí wọn ti sìn wọn rí bíi pé ayé ti lajú wọn yí gbogbo ẹ̀ pọ̀ bí àpẹẹrẹ mọ́ṣúdì oṣù ọ̀làlẹ̀ ọba tó mú lérí ẹ̀ṣẹ̀ ọ̀nà máa wá jókòó ti bàbá ń bí ni bí ọba kẹrin báyìí ọba mẹ́ta mẹ́ta lẹ́yìn bẹ́ẹ̀ ọba mọ́ṣúdì ọba yẹn mú lérí ẹ̀ṣẹ̀ ó dẹ̀ rí dáadáa orúkọ ẹ̀ ò parẹ́ kò sẹ́ni tó bá fẹ́ sọ̀rọ̀ lónìí wọ́n máa ń sọ dáadáa nípa ẹ̀ wọ́n á ṣàdúrà fún iṣẹ́ wọ́n máa ń fi ọlá ẹ̀ tọrọ nítorí pé àwa jókòó tí wọn bàbá yìí kò ń fi wọ́n lẹ̀ nígbà kankan kò ní owó àmọ́ orúkọ yẹn ò parẹ́ dèní òkìkí yẹn ó wà ń bẹ̀ dèní tó dùn bàbá nú kẹ́yìn bẹ́ẹ̀ ó gbọ́n wọn tó kù ọ̀hún máa dùn bàbá nú débi irú èmi tí mo kéré tó yẹ kí gbogbo ẹ̀ máa nítumọ̀ àwọn fámìlì ẹ̀ ló kàn báyìí àwọn fámìlì adéyẹrí oṣù ọlálẹyìn ló kàn báyìí. ọ̀dọ́ wọn ni ìjíròrò lọ́balọ́ba bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò sí bá ṣe lè ṣe ọ̀dọ́ wọn lọ́kùtọ̀ tí. bẹ́ẹ̀ ìdílé wọn ló kàn báyìí tó bá ti mú dé tiwa ni ká ṣe ẹ̀tọ́ fún. ibi tó lè tó lè tó yẹ kó nìyẹn kan tí mo wá láti ó yẹ bó ṣe yẹ kó jẹ́ àhábà owó oṣù yẹn kéré kò nítumọ̀ kò nítumọ̀ rárá. torí àdéhùn tí wọ́n ṣe ni pé àwọn máa ṣojú bàbá hmm. wọn ìṣojú bàbá mọ́. àwọn ah, mú lè ríṣẹ́ ìjọba ò máa aráàlú ló mọ̀ ìjọba ò mọ̀ rárá àwọn tó wá wà lókè tó jẹ́ àwọn ọba wa ilé tó yẹ kí wọ́n jẹ́ kọ́bọ́ ìjọba ọmọ wọn ní ga ìdìbò àwọn amòdì. ìjọba ò mọ̀ rárá ìjọba ò gbọ́hùn yẹn rárá mo dẹ̀ ń ṣègbìyànjú kí ìjọba lè gbọ́bẹ̀ apá mi ò sí ìwọ̀ tó ọwọ́ mi ò sí ìwọ̀ mo dẹ̀ mọ̀ pé Elédùmarè àtàwọn tó tẹ̀lẹ̀ lù sẹ́yìn lọ́lá lágbára Elédùmarè ibi tí sẹ́yìn ti bẹ̀rẹ̀ rí. ó ni bàbá mi mo máa ń jí tí bàbá ò bá ti sí nílé màá wọnú ilé àṣẹ pẹ̀lú ìgò ọtí àti obì àti adìyẹ akọ ni mo máa fi ń ṣe àdúrà lójoojúmọ́ gbogbo ìdílé ló ń dáwó yẹn lójoojúmọ́ a gbọ́dọ̀ míìsì ẹ̀ tá a máa fi ṣe àdúrà fún ìlú kí ìlú lè tùbà ó lè túṣẹ ọjọ́ yẹn ò yẹ̀ là ń ṣe ètùtù lójoojúmọ́ kò dẹ̀ sẹ́ni tó ń fún wa lówó yẹn. sàrà pé kílù ìmádàrú o kílù ìmádàrú o la sì ń gba owó lọ́wọ́ ẹbí gbogbo ẹbí ló ń dáwó jọ la máa fi ń ṣe kinní yẹn lójoojúmọ́ mo sì jí wá bí ń dájí o mo sì wá ṣàdúrà o lójoojúmọ́ là ń ṣe kó gbúdọ̀ yẹ o kó gbúdọ̀ yẹ but àwọn èèyàn mọ nǹkan tí à ń gbébí ṣe ọmọ àwọn tí tí ò yẹ kí àwọn olóyè tí tó àábá ní ìjọba ń mọ̀ náà ń rí gbogbo wọn wá ń fọwọ́ bo nǹkan mọ́lẹ̀ bẹ́ẹ̀ mú mọ́ kí Elédùmarè á tan ìmọ́lẹ̀ sí ìyàtọ̀ adé lágbára wọn tó tẹ̀lẹ̀ ìlú Ìsẹ́yìn àyíkí mú lérí wọn ṣe ló jẹ́ káàfin yìí rí bó ṣe rí yìí ilé àṣẹ níbí kọ́tà bá sọ ń bí máa ń ṣe tí èèyàn bá fẹ́ bímọ tí ò rọmọ bí tó bá débi tí bàbá bá ṣàdúrà fún Elédùmarè ó máa bímọ kò sí ìdààmú tó bá èèyàn tó tẹsẹ̀ wọ bí tí ò jáde kó onú rẹ̀ torí pé bí gangan náà ń pè ní ìlú Ìsẹ́yìn bí làṣẹ Ìsẹ́yìn wà gbogbo ìlérí tí àwọn tọ́jọ́ máa ń ṣe inú igbó àtìmùlẹ̀ tọ́jọ́ ń ṣe tó bá ti dọba tán wọ́n máa ń gbàgbé ẹ̀ ìgbà tí ọba ń lo mọ́tò bíi sixteen tí bàbá ò ní kẹ̀kẹ́ bàbá tó fi ìjọba tó ṣèlérí fún pé òun á dùn nínú gbogbo nǹkan tó bá fẹ́ òun á ṣe é fún bí ẹ̀tọ́ kò sí ẹ̀tọ́ kankan ṣé ẹ rọ́wọ́ ẹ̀tọ́ pé ìjọba fọwọ́ síbí àbí ọba ṣe nǹkan kan bí fúnra ìdílé yìí là ń ṣe gbogbo nǹkan tẹ́ ẹ rí bí kò sí nǹkan tí ọba ń ṣe ní ẹ̀tọ́ àánú tí àwọn bàbá yẹn ní àti ìfẹ́ tí wọ́n ní nígbà wáṣẹ̀ òun ló sì ń lòdì sí ìyà ẹ̀ ló wá ń jẹ wọ́n yìí. kò ní jẹ́ pẹ̀tù mọ́ rúbọ lójoojúmọ́. lójoojúmọ́ ni kò yẹrí kò yẹrí kò yẹrí àti odidi obì kò kò kò yẹrí kò sí yẹ kí n má sí nílé màá pe àwọn ẹni tó máa lọ bẹ̀ kó yá ẹ lọ ṣe báyìí tí bàbá bá wà nílé bàbá ń ṣe lójoojúmọ́. gbogbo ǹjẹ́ kábíyèsí mọ̀ pé yẹn. kábíyèsí ò mọ̀ ó mọ̀ pa à ń ṣe ìrúbọ àmọ́ kò mọ ìyẹn kò mọ ìyẹn kò san ìdápadà kò mọ ìyẹn àwọn ìlú ò mọ̀ ọ̀bẹ àwọn tó mọ̀ mọ̀ o pé bó ṣe ń rí lójoojúmọ́ ń bí rè bó dẹ̀ ṣe yẹ kó máa rí ni torí onílù ò ní fẹ́ kó tú onílù ò ní fẹ́ kó tú o onílò onífẹ́ kò tí. pé tó bá ọ̀rẹ́ àti sùkùn yọ padà láńjọ kan àmọ́ bá fi ṣe ti wọn lọ ẹni tí ó láàánú ìdílé yọ padà délé. a dórí ipò yẹn tí bí ìbá wà lọ upstair kò burú jù but kò sí nǹkan táwọn bá ń ṣe ní bíbá yìí rárá. tó bá sì lọ tí wọn bá bọ́ òun lọ dára wọn fi bẹ́ẹ̀ ibi tí wọn wà lẹ́nu. kò sí ọba tó máa jẹ tí ò bá ń ṣe pé àbá ló fi jẹ kò lè dá àfihàn ọba bẹ́ẹ̀ ò lè wà àfihàn wọn á mú yín dáàfin gbogbo ẹ̀ lẹ́ máa rí o nǹkan pọ̀ tẹ́ máa rí o òṣà pọ̀ irúmọlẹ̀ wà ń bí tó dẹ̀ ń jẹ́ bí idán ni kì í ṣe pé wọ́n sọ pé wọ́n sọ pé. Bàbá mi ta bẹ̀bẹ̀bẹ̀, ọmọ kàbíta ni àwọn àjàjẹ́ yìí ọmọ mọ́gàjí tó ní bàbá ọba lòun ó ṣe dúró sí ní ní bàbá ọba ọ̀dọ̀ sẹ́yìn bàbá ọba eléré ìlú bàbá sẹ́yìn adáríjọ bàbá mi adáríjọ dáríjọ àfòjébolo òsàlọ́wọ́ ọmọ mọ́gàjí òkun bàbá ẹni tí ọ̀bọ. bàbá mi o onílé olè àwọn ọjẹsà àbẹ̀ní ogunlàlú ọmọ rìn lọ́sìn ogunlàlú ọmọ rìn kérékèbí mo rí ọ láwọn òkú mọ agodo koro ọkọ kẹni ìjẹsà agodo bàbá àbídàpọ ìjẹsà dúdú lẹ̀gbọ́n ọmọ rí ibi ìpàlàbúrò wọn. jẹ́jẹ́ mo jókòó ọmọ ọba tán dé àjẹ̀nẹ̀kó lérò òde ni wọ́n ni wọ́n joyè láàfin ọba fẹ́ jẹ láìrí jẹ̀sà bẹ̀ ní ogúnládó ọmọ àrìndásìn asẹ́yìn ni bàbá wọn jẹ́ ilé olúgbẹ̀ẹ́ àgbẹ̀mọ̀ alárò lọ́lẹ̀ ẹ̀sìn ọ̀sọ́yẹ tápà ọmọ òjìyàn eré àwáyá aládé bíbí mọ ọgọ asálùjagun òkú èpè náà ní ọyá ni ègùn àná mi olúgbẹ wọn bá bàbá mi àná mi dókè ọyá olúbísí ọmọ aláró lọlẹsí ọsọyẹ kápá ọmọ òdù gbogbo eré àwáyá aládé bíbí mọ ọgọ asálùjagun òkú èpè náà iná ilé àwọn bàbá mi ni. ikú tí èéjì á ṣe wọn àdàn fẹ́nìkan ni ikú pa babaláwo bí ẹni tí ò nífá rárá ó kó ṣègùn bí ẹni tí ọlọ́lọ́hun ikú pàlùfáà tó gbójú tó kéwú ọmọ eléri ìlú bí ẹni tí ò nífá kankan ni ọlọ́run ń bẹ lẹ́yìn ìtawà ọba onínàárẹ̀ àdìgún aláàánú ọba oníṣẹ́lá ọmọ ní dáwàdá bùkátà wa a ó rí náà a ó rí lò wá níyàwó ọkú èèyàn kéèyàn ò ní gbẹwà lọ́wọ́ àwa ẹ̀rí ikú tí ẹ jẹ́ ríbi jókòó jẹ́kọ̀ọ́ ní í ṣe nìyí ikú ọ̀jẹ́ ni ó ṣe bẹ̀ ọ̀jẹ́ kọ ikú tí ọ̀jẹ́ ni ó ṣe bẹ̀ ó lè ran ẹ sáré mi rí wàhálà mi wàhálà mi ń sara ilé bẹ́ẹ̀ ni a sì máa ṣe rọlẹ wàhálà mi ń ṣègi oko kò léèpo dúró sí mímọ ọmọ gàdí ọmọ bàbá onífà ọmọ eléré ìlú báwo lò ní òsè. ẹ̀rí bàbá tí bàbá tí rí iná là á jẹ́ ègùn àná mi olúgbẹ́ nú èèyàn mọ́kànlá èèyàn méjì lójú oyè nílé tẹ n ò jẹ́ wọn kì í jẹ́ tí wọ́n fi ń gbé wọn wálẹ̀ lóró. ọmọ ọmọ gàjí mọ màrí nìkan. ẹ pa òrò òrò yé wọ́n. ẹ rí ikú aráyé wọ̀nyí nìkan. Like I said, we're going to do it. Let me call yóò fi mí máa mọ gàgí ọmọ bàbá onífá ọmọ eléré ìlú tá bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ ta ni ẹ wá jà sẹ́yìn ta ni ẹ wá jà sẹ́yìn láyé ọmọ ọba tó dé ọmọ eléré ìlú tó ní bàbá ọba lòun ó ṣe ìní fi ń jẹ́ dúró sí ní bàbá ọba ọ̀dọ̀ sẹ́yìn bàbá ọba eléré ìlú bàbá sẹ́yìn. iná ilé àwọn bàbá mi ni olúgbẹ̀ẹ́ ni wọ́n mọ òye ọkà olúbísí ọmọ aláró wọn lẹ̀sìn ọba ọ̀sọ́yẹ tágbà ọmọ ògùn gbogbo eré àwáyé aládé bíbí mọ̀ ń gbọ́ asálùjagun òkú èpè náà lé ọya ni egun àná mi olúgbẹ wọn bá bàbá mi àná mi dókè ọyá ikú ní ilé wọn lẹfàṣẹ gbogbo ikú iná ní ilé wọn lẹfàṣẹ o nígbà táwọn ọmọ kéékèèké débẹ̀ yìí n ò jẹ́ ọpẹ́ jù ikú ní màá ń lé wọn lẹfàṣẹ máa gbọ́ mi. à ń bẹ lọ́hùn Èdùmàrè ọmọdé á fi gbogbo èyí ṣàṣemọ́ni kò sílùú tá a sọ̀rọ̀ tá a yẹ kì í jẹ́. ẹni á wà lẹ́yìn wọn ò yí ó ṣègbè wọn ò yí ó kó tàdógún jáde. ọ̀rọ̀ ń bẹ níkùn bàbá ààrẹ ní bá sọ nǹkan ọ̀hún bí odò ní nǹkan ìgbìmọ̀ rọ́rọ̀ délé o ọfọ́ bánú bàbá